òun ni ìyá ọlọ́run ẹ̀yin ọba ògo let's talk about um, social media regulation ẹ̀yin ọba ògo òun ni ìyá ọlọ́run ẹ̀yin ọba ògo òun ni ìyá ọlọ́run yìí fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi wọ́n ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́rùn ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin áńgẹ̀lì dídán ẹ̀yin áńgẹ̀lì mímọ́ ẹlùdùrù ìgbogbo yín júbà tẹ̀wọ̀ ojú rẹ̀ ìgbogbo jọba rẹ̀ táyé ti yí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn yín iṣẹ́ rẹ̀ yóò máa yìn fìbùkún fún olúwa ọkàn mi. Hmm. ẹ tí a bá ti wọlé bá wa ṣí ẹ̀ ṣó yìí we want to talk about, we want to discuss about social media regulation and about mobile cases. So anytime the mobile cases want to be trendy, they try to tune down my platform. No wahala, we are still going to talk. Okay? Share it. Mm, we want to talk about social media moderation. All right? Social media moderation. And uh, the fight. <laughs> Kí ló tún ti ṣẹlẹ̀? Kí ló tún ti tẹ̀ What happened again? Hmm? What happened to my platform? <laughs> Mm. Mm. Anyway, we move, we talk, no wahala. Then your ògo go. Uni Ọlọ́run. Yeah, let's go quickly. The moderation of social media. The law, maybe they have passed the law or they are about to pass the law. It's happening everywhere let me speak uh, I will speak Yoruba small I will speak English small okay so here in Canada social media was regulated yes and that's why they said some news that is international news you cannot see them here on the platform of Canada even the way I do pick uh, other news before I cannot do so now before before okay So, and this happened, and it started two thousand twenty two, not even two thousand and twenty three. There was a meeting that that they hold in United Nations then, two thousand and twenty three or two thousand and twenty two. Yes, Buhari was the president then. Buhari attended. You understand me? The order then from above, from United Nations. And boy, let me speak Yoruba okay anytime as time i want to speak yoruba and then they will ask me to speak english so the order then from above tó bá gbé pé the order from above are you getting me order from above okay i share uh, what is it again aso rock on my platform again you are angry <laughs> ìyàn tí ń tẹ́ máa yìí jẹ tẹ́ máa tó máa táyà you are going to be tired anytime this case of Mohbad is going on you also want me not to talk i'm just telling you like me i support social media regulation even if i don't support the order i've been giving for a long time only Nigeria that are not doing things now i mean that waited to this level to this time two years ago there was a meeting United Nations they this enemy eh, the social media is part of things they discuss in that meeting the whole meeting that the United Nations hold in 2022 as people. Part of the meeting, that the part of their discussion then was about social media. The way people are taking social media now and the way they are taking their governments. And in Canada, here even before I came here, there's some things you must not show on on the on this platform of Canada. Yes, like in Nigeria, they show everything. Okay, despite there's a freedom of speech in Canada, you can talk about it, but you cannot show some things. But Nigeria, they show everything, they talk about everything. And I look at the video today, when everybody in Nigeria, even when things are not good, when the economy is bad, when Naira is falling, when a lot of things is happening, then they'll be abusing one person. The person they are abusing right now, and before the time, and it's for the president of Nigeria, President Bola Ahmed Tinubu. Anywhere they see that picture, they bully the picture. You know, it, you know there is always they, they criticize in every country. They always criticize their governments, but not the way Nigeria is doing things. Nigeria is a bully. Nigeria take law for granted. They doing bad thing and never want to be curbed for whatever they do. Nigeria want to commit crime and want to go scot-free. So he has been in Nigeria attitude. All right? Huh. So now, me, I support social media regulation. A country wọ́n ní ìlú tí ò bá ti In Canada, whatever they say they don't want, you must not do it. When you do it, you are not going against the one person. You are going against the whole country. And the country, they will deal with you. You understand me? The law of the country will deal with you squarely. You understand? So, also in America is a country that they allow freedom of speech, but there's something also they can show there. You understand me? There's, there's a regulation everywhere, not only Nigeria alone. And Nigeria, you know that when they permit Nigeria to do something, they do it to any length. Share tún ti but you platform me because you don't want me to talk now. Orí you gbogbo ẹni tó regulate the platform mi tó ń don't sókè tó ń tẹ̀ sísàlẹ̀ káyé gbogbo ẹni tó ń da platform mi láàmú kó ṣòfò tọmọtọmọ bẹ́ẹ̀ lórí kò ní yípadà leave my platform alone leave my platform alone you don't tell me what to talk you don't tell me what to talk you are not my holy spirit leave my platform alone and you don't leave alone may God destroy you may anybody disturbing disturbing and disturbing my platform may almighty God destroy such person gbogbo ẹnikẹ́ni tó ń ba platform mi jẹ́ kọ́lọ́n bá ń ba yí ẹ jẹ́ gbogbo ẹni tó ń dá mi ló tí ò fẹ́ kí n ṣe láyé may Almighty destroy you may all the evil you want for me be your portion I continue so so social media moderation is very very correct is very very allowed other country wọ́n ti ṣe in Nigeria don't know that they are me that's why we are we we complain about many things Nigeria don't know they're getting out of hand they don't know Nigeria is getting out of hand for real. I'm not saying that there's not going to be news, uh, but you know, there's bully, okay? Uh, a lot of things is happening in our country, even to the level that on this server space, a lot of a lot of Nigerians they will tell you police can witness, they can say this. They will tell you those people doing ritual, they say even some said they learn it from the social media. The kidnapper They arrest some. They said and there's somebody who they met on social media is the one that teach them. A lot of people they will hook up on the social media. They will die. A lot of bad bad thing. Nigeria is using the media, social media for a lot of bad things. Okay. So social media regulation, they said they're going to regulate it. When somebody want to come out, you want to blog a a prime, I mean, president, you want to talk about the government, You don't talk about them with respect like that. You don't talk about them like you want to explain yourself. You don't explain it with dignity. You know, all of us have done many things or the other. Yes. During the years, me especially, and other people, and me, you know, they stole from me. And that's why social media regulation had to be, had to sign it. Me, I endorse it and I sign it. Because like those time a lot of people dey use people's name to scandal to blackmail i mean to terrorize to fraud people you know on this social media some people will claim to be a daughter or a son or somebody close to somebody and they be committing a lot of atrocity on this social media that is not good in, at all that is not what that is not good at all okay that is not good at all at all that is not good at all all right so like that time when people said oh Otobola, Bola o i mean somebody said they said kó wọ́n ní kó àwọn bá yí ara wọn jẹ́ they used uh, president even before he became president you know that time i talk i said it and i a part of people who expose people on this social media i don't pray to do that but they done they did evil to me and i have nothing that to expose them so because ogun tó o bá tú láṣìírí ogun náà ló máa pa ẹ́ dànù torí ẹ̀ la ṣe ń sọ fún yín sìn a ṣe ń sọ fún àwọn tó wà àtẹ̀yìntẹ̀ pa Mohbad anike tú ẹ̀mí um, Wùmí you see anyway ṣá kò sí nǹkan tó ń dè tó ń fi pamọ́ tó bá ti yá ọ̀rọ̀ ta níbi bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀ you know because a lot of people now they are confessing that you know don't worry don't worry ẹ̀yin tẹ̀dẹ̀ ti gbàbọ̀dẹ̀ náà tẹ́ ẹ̀ ń bìlí pé you want to cover the scene you can they can kill in Lagos State and go score free you will see by the time tó bá jẹ́ pé gbogbo ọ̀rẹ́ bá tú síta sí gbogbo ọmọ bẹ́ẹ̀ sí ń kà tí wọ́n nà wọ́n spiritually and physically then ẹ̀yin tẹ́ wá support wọn tẹ́ fẹ́ support ibu yẹn tẹ́ back wọn dáadáa àti governor àti whatever àti commissioner everybody will see you like a bad person and gbọ́dọ̀ ṣe jẹ́ náà nìyẹn so ní àkókò yìí ọlọ́run sọ pé gbogbo àwọn ìkà tó wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa expose wọn ó dẹ̀ máa expose wọn náà ló sọ yẹn ṣé ó ti yé bẹ́yẹn mm-hmm. so ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó bá lòun fẹ́ ba ayé mi jẹ́ tó bá lòun máa ba platform mi jẹ́ kí ọlọ́run kó bá mi ba ayé ẹ jẹ́ platform mi ló fẹ́ bàjẹ́ kí ọlọ́run bá mi ba ayé ẹ jẹ́ lórí ṣó ti yé ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó bá lòun fẹ́ ba platform mi jẹ́ tó bá strike platform mi torí ọ̀rọ̀ Mohbad dẹ́dẹ́ hmm, you better leave people's platform so that by the time you get the judgement táṣìṣe àti ẹ̀yìn máa tú náà níwọ́ tó kàn strike káàkiri you strikers They say you pay hundred people to be striking people's account, striking people's page, and they said they should not curse you. Ẹ máa ṣòfò ni because ẹ̀yin tí ẹ pa Mohbad tẹ́ tún fẹ́ kó ṣòfò àmì tẹ́ tún fẹ́ kó ṣòfò lẹ́yìn tó kú tán. Ẹ̀yin lẹ́ máa ṣòfò wọ́n máa ní ká má ṣe pé fún yín gbogbo ẹni tó gbowó láti strike account mi àtẹni tó sanwó láti strike account mi kó ṣòfò kó ṣòfò ẹ̀mí kó ṣòfò gbogbo ohun tó bá dá lọ́wọ́ ẹ̀ so tó bá ti fẹ́ strike page mo page tó máa strike àwa máa ṣépè fún yín ìyẹn bó ṣe jẹ́ so moderation tí wọ́n sọ ní orí ọ̀rọ̀ Nàìjíríà is part we have been expecting it for long because the law have been passed in the, even in the higher authority yeah United Nations passed this law go and go oh, as that that that time don pass law yẹn part of the people who followed um, ṣé President Buhari lọ sí meeting gbà yẹn some minister Some governor followed. They know. Even if they don't follow, they will surely know what the the discussion in United Nations than America. So go and ask. And after some time, they, they a rule. If I say anything, that time they didn't tell me, but if I talk, I say, say no to this, say no to that. I was crying, complaining badly about things. And you know what? if I talk, there's a lot of things that I will face in the, here in Canada at that time. So I know it. And also sometime last year there was now a law. They now implement it. There's some things you cannot just show on this cyberspace of Canada. Okay? So it's not Nigeria alone because a lot of people take things for granted. Yes, a lot of people take things for granted like on the social media you see a lot of little baby ọmọ kékeré minor will be mentioning Asiwaju's name president's name and will be swearing for him and àwọn ọmọ àwọn tó ní ọmọrú ọmọ bẹ́ẹ̀ ọmọ tí ò ju seven years a child that is not even more than seven years that the mother and the father will now hold their camera and recording him to be abusing not abuse abuse is they say is no case but not now abuse is a case òun náà ni lára abuse nísìn òun wọ́n pè ní blackmailing okay slandering okay abuse ni wọ́n ń pè bẹ́ẹ̀ nsìn nígbà tí Fẹlá sọ pé kò sí abuse is no case ìyẹn ti lọ that time don go no be now okay now there is abuse na case But this one, this boy I'm talking about, is not even saying we are hungry, Nigeria should, government should help us to reduce, uh, or it should increase, kini kan, or it should reduce what? He was cursing. And somebody was telling him on that to cost more, to cost more. Such parents, they are teaching their children to be a bad, a bad mm. citizen in future. Okay? they are teaching them joko shilo don't invite me and don't tag me your nonsense they are teaching their children to be terrible if such child should grow up and turn area boys and turn nonsense and turn killer and turn robber and turn fraudster what do you expect because their parents support their evil okay so bíbélì kan sọ pé kọ́mọ rẹ ní ọ̀nà tí ó gbà ṣó ti gbọ́ tó bá dàgbà kò níyà kó nínú rẹ̀ you are teaching your child a seven years old six years even a ètò èmi ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ pé tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí they will uh, teach the baby how to curse and how to abuse and the person that will be abusing ẹni yẹn ju bàbá ẹ̀ lọ ó ju bàbá tó bí bàbá ẹ̀ lọ ó ju bàbá ńlá bàbá bàbá bàbá bàbá bá ẹ̀ lọ and then they will be cursing you understand so social media anybody tó bá nírú àwọn ọmọ bẹ́ẹ̀ because when you talk about the children now they will say oh he's talking about oh, oh he hate baby he hate children the people who are using their children for scores they hate those children wọn ò fẹ́ kí wọ́n dàgbà kì í ṣe àwọn tó bá irú àwa tí n bá gbèrú ọmọ yẹn mi lè gbé kí wọ́n sọ ń sìn wá sọ pé kò ní dáa fún ìyá wọn máa ní irú Auto Bola yẹn sí ó ń bú ọmọ kékeré kí lọ́mọ yẹn mọ̀ bọ́tẹ́ nìkan ló sọ fọ́mọ yẹn kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sotiye you are not helping our the system of Nigeria our system you are destroying it so you got to know get things to your squad okay and again some of us and some of you who believe because I heard somebody say eh if you don't want us to be talking in Nigeria we are going to japa go to abroad and start talking there uh-uh some they say even some people are right now in UK this and that there's no way o sófin o. So all these days that I'm crying for no money, not that there's no money and no eh, benefit and some other thing in Canada. Part of the blogging that I did also, despite I'm not wrong in some area, oh, yes, mo fi gbogbo ara ṣe àwọn nǹkan oh. I do many things like with the flesh, but people in, in the beginning of my blogging, people wronged me. And the people who wronged me, because three people refused to put mouth and and, and uh, you know and settle this immediately ó jẹ́ kó skyrocket to this level so don't believe that there is no law in abroad you can go to abroad also and start talking there some things the government and government dey talk together yes like this Brekete calling commissioner he has a lot of number of people you see president and the people who need to communicate with Canada or with um, America or any system you live. It's not, it cannot cause them anything. So don't deceive yourself. All right? Some people, they speaking abroad before. Eh? <laughs> I don't want to mention him. There's a way they just travel. If you don't travel, more bond to war. So there is no where tí ò sí lọ don't guide don't stay don't hide under some you go to go to some country and say jargons they are not telling you not to speak at all at all but regulation they say regulation all right they are not telling you they are going to cancel media they say they are going to regulate it's not a cancel they are not cancelling social media. And if they want to cancel social media in Nigeria, also, I'm not suggesting that. I cannot advise that and I cannot support that. But you know the government can also do take the decision on your behalf. There was a decision taken on I mean, you know, there's some platform in Nigeria like Facebook, Nigeria. I don't know now. They say maybe because I see a lot of you you are now monetized, you know. They are not monetizing Nigeria and some part of Africa because of a purpose. And they said Nigeria love, I'm sorry to say this, they say Nigeria, they love fraud too much. They will tune everything, they will change everything, you understand? And there was a time I even coached some people. I came on this social media, I started telling you that you can do your monetization like, do you know, because of that, they strike my own because since that time, the people who do that was Canada here and American. I tell you authoritatively. If you don't know, for me putting you that, oh, Nigerians, so oh, you can start if they don't because they don't monetize for Nigeria. Oh, and since that time, they didn't give me money again on my platform. Yes. Because they say me I show off. They say I like show off. But that, that is not show off. I will I love to put smile on people's face like okay if I have um, if anything and that time and that's the time I started making some little little talking you understand me because I came out to educate people how to do that that time they strike my own page and it's not ordinary people the people let me tell you as I'm here other people a lot of people the people who control Facebook and tó control Facebook mo ti gbé sórí he knows my page yeah the people the owner the original owner of the Facebook you understand me do you know why I'm not boasting I'm not saying I'm the best or I'm good or I'm righteous but do you know what make me peculiar is that the kind of job I do I say no to killing I say no to terrorists I say no to bad thing and you know that the killer the terrorists the killers they will be they want to look at the, who is this person saying we should say no to killing and the people anti anti terrorists and the all those area and the police also they will want to be following the page like okay and the government also what she saying they won't come back say no to kill say no to terrorists say no to killing you understand me it's not because I'm beautiful It's not because I can speak more than anybody. Even when I'm say, talking at time, if you don't listen very well, you may not understand. But they just, they heard people who understand that say no to killing, say no to terrorists. That also draw attention. So my platform, say no to killing, say no to terrorists. And I cry the most cry, cry blogger on this social media. Any country, bring the person out and let us let come and judge it and let us do competition. I can boldly tell you that there is no blogger, there is no speaker that have cried on social media like me and calling United Nations, United Nations, when I know personally United Nations is not coming directly to me. But they will ask, what is happening? What happened to that lady? Why is she crying? What did they do to, to her in back home in Nigeria? You understand me? There's a lot of investigation that take place over my my case they didn't tell me i know you understand me because i call some people you understand me uh-huh. so regulation we are talking about regulating Nigeria media okay it's necessary if that media of Nigeria is not being regulated it's going to cause another war on this media then they energize and they instigate fight that happened in two thousand and twenty. A lot of lives lost in Nigeria, not only in Lagos, all over Nigeria. The prison was being opened, a lot of criminals being set free in that time. That fight started on social media, and the people who instigate it, they pay bloggers on social media the olórí wọn ń is part of the people who instigate it so if you don't want people to be lost in the um, distraction confusion trouble you know they're going to regulate they have to regulate it and let me tell you you talking on social media abusing the government causing a lot of trouble a lot of people who are causing also abusing the government they are criminal apart from us I don't if I'm being settled before today nothing will help make me okay to even I don't say I'm not enemy of the government and I can never be okay so a lot of citizens also fight that oh you supposed to said um, follow the crowd I don't follow crowd because in crowd when you follow crowd too much you don't be careful if there's a color in you láàrin èrò táwọn èèyàn bá ṣe é léṣe láàrin èrò nobody they won't be able to identify the person who did that evil so I always work alone with God and only anybody that work with God is always with majority so but at the same time being aside separating myself aside doesn't mean I cannot speak for the crowds cannot speak for my people my country and anybody you understand me so regulating the social media is very necessary. A lot of people, especially when they now sit down, we can even do, they can do crook, they can also have a lot of, um, the Nigeria, they boost their page, they pay for boosters, they, you know, they do many things also, you know, when you teach them many little things, they have their own, you can see them, they'll be speeding like this, going in the front of you. And then you, those of you who teach them, you regret that, ah, uh -uh, why did I bring this idea? I'm just telling you today, regulating the accounts, social media is necessary. To back up all the necessary ogarapion is necessary. It's been taking the order. It's not with this government of our new government of Nigeria, but before the government, President Bola Ahmed Tinubu came, he has been in existence, okay? all right the the law have been passed through the united nations go and ask the people that are there then okay so it has to be regulated canada is being if anybody tell you that canada is not regulated they are telling you lies <laughs> canada is regulated they do bully most of the time but not all the time they do bully like the ministers their leaders at times you know they bully them they go After then, go. We don't want you, but some people, opponent also, are part of the propaganda and the trouble that people ruling at that moment also. You understand me? But you can criticize, you can talk, you can complain with respect, with the way it should be presented, you understand? So, disturbing and destroying things, causing problem, Some people, when they want to go and kill, they want to go and terrorize, they want to go attack a place now, they just cause one problem on the social media. And under the social media, during that time, you can see them, they started, before you realize it, one incident will be announced that, oh, one disaster happened somewhere. They distract you by causing some nonsense noise on social media, and then they perform some nonsense thing somewhere. So God, someone need to be careful. All right? And I'm telling you again that if things are expensive in Nigeria, I notice that people always play because they hate somebody particular one up to today. When they are talking about, although they blaming President Bola Ahmed Tinubu for all the trouble that is going on in Nigeria. Anyway, is a it may be a part of it because he's the president now. So, but the the problem may not be from him and it's not even majority of it it's not it's not from him okay ìṣòro tí wọ́n níyẹn tí nàìjíríà níyẹn kì í ṣòun ní gbogbo ìgbà yẹn a ti sọ fún wọn kó má release owó kan nàìjíríà tá bá gbọ́ pé wọ́n ti ta nàìjíríà kan tó dé àwọn èèyàn kan tó ń fẹ́ jẹ president àbí tó ń ṣàǹbìlì pé wọ́n fẹ́ ṣe tí ò ṣe tí ò let me just tell you this there was an agenda okay there was an agenda that they wanted to implement before that actually been cancelled. Okay? According to this alleged, those people ruling that time, they said that the, the two of them, they want to be remain in power. That's what they said. And um, and it was, the secret was open. Okay? Huh. Emma, <laughs> máa wò pé n tó ń bá discuss ní United Nations báwo mo ṣe ń gbọ́ mi ò lọ́ọ̀bẹ kò to sẹ́ni tó sọ fún mi But the Lord revealed it to me. So there was an agenda about our former president, Bola Ahmed Tinubu, I mean, money former president, by Buhari that he wanted to remain in power. Yes, that they said they wanted to remain in power. But the secret was linked and the agenda was cancelled. And because of that agenda, many people and many things was being cancelled, and also when the agenda was cancelled, they wanted to use another person also like let us uh, decide okay let us use uh, Professor Yemi Professor Yemi um, some people like uh, and that's those people who don't when the agenda of Professor Yemi also not working he didn't he tried and they now use we want to use another person also don't mention name so they want to oppose you know because of one thing and it's not for good it's for for good of some people but for bad of the whole nation. They may not see it as a bad for the whole nation because democracy is when you spend your time, eight years, you go, another person come. You understand me? So, but when people want to oppose idea, so they have a bad mission because the place was sweeting some certain thing, people, and also there's some secret that need to be covered. We don't know up till now. So because that agenda wasn't come to coming coming through, the agenda was forfeit. So systematically before this, because even though kí aṣáájú má dìbò wọn máa wọlé wọn máa gbé fún everybody ti mọ̀ wọ́n mọ̀ àwọn náà mọ̀ wọ́n sọ jáde pé kábíyèsí o president Bola Ahmed Tinubu ẹjọ́ o i'm not you know i'm your daughter and i know i don't hate you and i pray for Nigeria i pray for you also every day I pray for myself because èmi gan need àdúrà ṣe ti yé mẹ́yìn but wáyé pé orí system wa ti ń ṣiṣẹ́ dáadáa láti ìgbà tó ti bí àwa I mean the prayer we are praying today we may not need so much prayer like that so ìgbà tí gbogbo nǹkan ò bá dẹ̀ work fine we now turn it to God and say everything so then ìgbà tó ti wá rí pé when the, the former government made said notice that the agenda or the plan they have is not going to work you know they have to what they need to do is to forfeit the comments for the and the, the country for the people coming. And I was then shouting, people should stop borrowing money at that moment. They refuse. They are telling them, you know, when you are when you started a gov I mean government, you can borrow in this initially because you just want to you want to invest. You just started your government. But when a few minutes to go, what are you using money for? Any money borrowed few minutes to go is to embezzle it, to misuse it, to destroy, I mean, to just do it the way they want, you know. I was shouting then, and a lot of money. I said they should stop borrowing money, they should not borrow their money. And people do listen to me. It's not like this, eh, They know. I know it that they listen to me because I call United Nations and all the important people the the country all over the world they are part of the United Nations so they listen very well when I call United Nations don't borrow Nigeria money they kill in Nigeria say no to killing and terrorism you understand what I mean hmm. so it's a dangerous work very very dangerous but I thank God because I'm in Canada I thank God for my life and I thank God for Canada also God bless my Canada for me God bless Canada God bless the government may Almighty God improve us every day You understand? Because I believe if I'm not in Canada today, eh, maybe there could be a lot of uh, problem more than this, yeah? Because say no to killing, say no to terrorism, say no to killing, say no to terrorism is a very dangerous work. If you don't know it, cut into your skull today. Okay? So, they forfeit the country before this government arrive. All right? They see hope for the hopeless. People are talking that they said that the exchange rate, uh, the exchange rate is no longer is unbearable. The country food is expensive because we believe in imports and exports. And what we export is what we need what we import is some of those things we don't need them. But we invest in things that we don't need so much by importing them. That we don't need so to, to we don't need to import such things, you know. But that's one the that discussion is not for today. So regulation of Facebook is necessary. Nigeria have been sold, forfeit, destroyed the economy before the country arrive, I mean, before the government arrive. But one thing I notice now that the government are not still doing to please Nigeria. Only ní those government ó lọ yẹn they need to be proof all of them but everybody ṣì ń fẹ́ gbòṣègbòlé and that is why the economy is like e see you know e see the same way the way you prove the people who have been fraud in the country for long you prove the immediate fraud àwọn yẹn ṣe ṣe máa lówó lọ́wọ́ àwọn tó ṣì fraud tí ò tí ì pẹ́ their money is still fresh fresh but wọn ò probe wọn bàbá yẹn náà president wa ṣì ń fi wọ́n sì ń pádùn àwọn kan ọlọ́run gbọ́ wọ́n ń pádùn àwọn kan wọ́n mú àwọn kan. Oh. nínú ìjọba tó wà nílẹ̀ yìí àwọn tó lọ àtàwọn tó wà ń bì kò sọ̀rẹ́ láàrin àwọn méjèèjì let me speak Yoruba now and I will speak English when, in, when, it, when it is necessary àwọn ìjọba tó lọ yẹn APC ni wọ́n o àti ìjọba tó wà mìíràn tó jẹ́ APC the two of them they are not the same and they are no friends at all if they have their way they are not going to give the government to President Bola Ahmed Tinubu and it cannot be better than this the only thing is the, the country will just sink and um, there's a lot that are going to be things will be worse than this tell you it's not a joke They are no friend, but they still believe in no one thing, dangerous thing is this. When somebody is not your friend and you still believe the person is your friend, you are in danger, man. Honestly speaking. When somebody is not your friend and you are still thinking you treat the person like a friend. And I wanted to analyze one video when the president, former president of Nigeria was giving, I mean, former vice president was giving speech on the pulpit. President Bola Ahmed Tinubu was sitting. And the uh, former president also was there. And our vice president of Nigeria said something. During the time when he was addressing, he never say, Your Excellency, to our current president. He was referring to the former president. President, go and check it. I don't want to play it now. It's on my play platform. He was referring to the former president as a president. I still look at it like... Ah. And that is why, Papa, President Bola Ahmed Tinubu, all possible to buy pay people now, to buy pay people are actually friends before the time ó possible kó má lọ sí power yẹn tó bá jẹ́ pé àwọn èèyàn òbítí ara wọn tó wọn dẹ̀ take Nigeria for granted Is possible President Bola Ahmed Tinubu may not even go to the power àwọn ọdún wọn sọ pé wọn sọ pé wọn sọ pé kíní kan bàbá ṣe pé àwọn kan kan tó wọn sọ pé bàbá sọ pé they are very bad are you getting what i'm saying but i don't want to go deeper into the case you know ṣé ẹ lójú àfọ ìfọ tó ìkà ló máa ń dá ìjà ló máa ń dálẹ̀ ìgbà tó bá yẹ kẹ́ ẹ̀jà tẹ́ bá ń rẹ́rìn tẹ́ bá ń ṣeré tó rí pé èèyàn ṣèkà fún ẹ ó fọ́ ẹ létí o wá jókòó tí o complain pé ó fọ́ mi létí lẹ́ẹ̀kan o dẹ̀ ń ṣèkà fún system mi fún ayé tèmi o o dẹ̀ jókòó tí the next tó máa ṣe fún ẹ ní pé ó máa gé ẹ lọ́rùn àbí kó gún ẹ lábẹ́rẹ́ ikú lẹ́sẹ̀kẹ́ nígbà tó mọ̀ tó bá fọ́ ẹ létí rí àbí tó dẹ̀ ń fọ́ lọ fọ́ tiẹ̀ padà fọ́ ọkùn náà fìlì ẹ̀ ó ti yẹ bọ́tà bá fọ́ ojú àfọ́ ìfọ́ ó máa dájà lẹ́ni gbogbo ìlú tán ti bàjẹ́ tán ti gba owó nígbà tó kù ìṣẹ́jú dáìmù kan lọ táwọn èèyàn wá pariwo tán kóyàn síta wọn wá ní kó má rẹ̀gúlétì kínní òfin yẹn lọ bèèrè lọ́wọ́ wọn tó ṣé president Bola Ahmed president Buhari former president ṣé wọn ò sọ wọn ò sọ fún wọn ní United Nations pé kán rẹ̀gúlétì media it's not Nigeria alone every social media every social media. But when you do anything because President Bola Tinubu it's being hate by some politicians and and he hate like that because àwọn ló lè tẹ́ sójú àwọn èèyàn àwọn ló máa gbé náà wojú ẹkùn wọn tí ò ṣàwo bẹ́ẹ̀ ni because they have been in the system for long you know it I know I understand the time that all the people that crazy sorry to use this language that crazy in the road side now in Lagos papa that time that they are not there that the vice and uh, president Buhari was there did I be able to I don't get anything it was terrible or even more than this things are going I'm not getting everything that I want now but uh, God is good I got my paper what the government former government was looking for is for me not to get a paper at all and for me to be deported and uh, with uh, their representative from Facebook that is Madam Esther Baldwin ẹ mo pè yín màdàmú ní tẹ́ ṣe lánàá yẹn ìkànnì ò tẹ́ ṣe pè fún adélẹ́gàn àmì kí lorúkọ adélẹ́gàn sísá ẹ̀ pásọ yẹn gbogbo àwọn yẹn tẹ́ pé ẹ lówó nìyí ẹ lówó múmà yẹn bọ́ mi ìfẹ́ divert mú bọ̀ má ṣe kinní yẹn fún yín lọ́tọ̀. you understand and all the the the madam will be telling me they want to deport you they will take you to Sambisa you are saying no to terrorists uh, you are going to to go and tell them where terrorists is in Nigeria tell me say the truth is terrorists not in Nigeria But Madam Esabod that time say there is no terrorists in Nigeria. He said no terrorists in Nigeria that they were going to report me, they will deport me, they will take me to Sambisa. I will go and point for them where there is terrorists that I'm used to shine. Say no to terrorists. Say no to terrorists. You understand what I mean? But look at it today. You understand me? And people people quickly forget. Look at them. They change accounts. People tomorrow now they can change. They switch to accounts. Switch. I don't have more than this account I've been using since I came on social media. I started with Princess Bola. It's still there up to date. Àwọn ibi tí mo ti sọ̀rọ̀ jù orí Princess Bola mo ti sọ̀rọ̀ jù ó wà níbẹ̀. Mi delete ẹ̀. Facebook have come sometimes they say they want to carry the something away. I say no. I didn't post. I leave it for some years. And they clear it again. I started using it. You understand me? If there's people say, say I should get a monetization on this social media, when I started that time, monetization not have been in existence. Sending message to me, I should monetize, I monetize. I didn't get money. Because I believe one thing that when I was even getting my token token, I wasn't uh, in um, when I was getting my token token, I wasn't on Facebook and I was not blogging. You understand me? I believe God can bless you without it. That's my belief so strong. The Lord can do it again. I don't do bad thing. It may be difficult somehow, but God is not nothing difficult for God. If it is time, okay? And it is now time. The Lord will send me the help that I needed and whatever the canker and the devourer have done, eaten, eat up. The Lord will restore it back to me. The people we believe that time that they are Christian, we call them, they never respond. That is our vice president, former vice president of Nigeria. And you don't know up to today, you can see our vice president, they, they a lot of people. We too, when they didn't do anything, I said, anybody that votes APC, I cost them. Huh? Ah. I cost them seriously because I lost money and come I come and lost the father of my baby. It's painful. I cannot forget. On Professor Yemi Ọ̀ṣínbàjò mo kà sí Wallahi, the father of my baby that died simply because I made a mistake by posting Pastor Anu Ojo where he was embracing him and uh, uh K1 and other chairman of Ekpe and I wrote terrorists on them and that was brought the issue that they dealt with me seriously like that and when during that time they are they deal with me like that suffering me like that together with my daughter You understand me? And people pointing another person. And that's why I know in Nigeria, another person will commit crime. They will mention another person's name. They divert people. So we learn from whatever happened to us. Okay? So Nigeria, I know there's a lot of um, expenses and a lot of things um, getting tough and expensive. The economy is unbearable. We know that. But abuké <laughs> wọn lẹ́rù ẹ̀ wọ́ ó ń wòkè ìsàlẹ̀ ló ti wọ́ wà ó ti wọ́ everybody say na na if they remove the stostage if they return the stostage people will teach out the time when Buhari and uh, Professor Yemi was there they were still shouting "Ha, yeah oh but that time èèyàn kú bàjẹ́ bàjẹ́ ikú tó ń pa àwọn èèyàn gbà yẹn wọ́n kàn máa fojú fò lásán ni ìyẹn làwọn èèyàn ṣe rò pé wọ́n lè pa Mohbad gbé ń sìn ṣé ó ti yé bẹ́ẹ̀ <laughs> ẹ mọ iye èèyàn tó kú ní Lagos state yẹn nígbà yẹn mo ti ẹ̀ ń bọ̀ gómìnà Lagos state ẹ mẹ̀ntẹ́ẹ̀nì òtò tẹ́ bá kúrò lórí ipò kọ́ má bàa rí yín lójú títí kọ́ má bàa máa sọ̀kù fún yín ẹ ti gbọ́ four years ṣọmọ pé last year yín lẹ̀ ń lò yìí ẹ ti understand ẹ ṣe dáadáa o ohun tí ẹ bá dẹ̀ lè gbà ẹ má fi lọ ọmọ ẹlòmíràn o táwọn ọmọ ènìyàn bá kú ẹ jẹ́ kí justice wà fún un àgbàdúrà kan pọmọ yín o àdàgbàdúrà kan burú sọmọ yín o bọ́tẹ́ wo àwọn ọmọ wọ̀nyẹn tẹ́ máa ń wojú tíyàwó yín ń wojú tí ẹ máa jí làárọ̀ kùtù tẹ́ máa kúnlẹ̀ tẹ́ máa gbàdúrà lé lórí kí nǹkan kó wa lọ ṣe ọlọ́run ò ní jẹ́ ká burú sàwọn ọmọ yín o torí bẹ́ẹ̀ ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí n dúró tẹ́ bá ti tí wọ́n bá ti pa ọmọ èèyàn ẹ justice in Lagos state because it's getting too tough also in Lagos state like people will die a lot of people do bad things they just believe that nothing will be done because they know governor they know this and that no governor you come you must go by force when it is time okay and we don't pray for evil to happen to your children when you leave your post please for God's sake let that be justice okay uh, everything has expiring date please biko ẹjọ ìtòrí Ọlọ́run mm-hmm. ẹ mọ̀ pé mi hate yín o mi dẹ̀ sọ pé ẹhẹn but the truth is bitter we going to say the truth alright so Èkó yẹn àbí Nàìjíríà yẹn ó ti bàjẹ́ wọ́n ti jẹ gbèsè wọ́n ti bà gbogbo system jẹ́ ẹ mọ̀ pé n ta bá jẹ lónìí whatever we are eating today we prepare it yesterday ah uh-huh. so I want you guys it's not orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o so for there akáwọn èèyàn máa ṣe yamayama káriwo máa lọ lálálálá they call your country esu eh, they call it ourself. we call it like that because a lot of things with the way we behave we never see anything wrong with bad thing tá a we do bad people do bad thing they never see anything wrong with it they anybody committing crime they go scot free they just walking the way I see nobody nobody govern the go the state nobody president the, the country no minister no police as if no police nothing nobody we have everybody there and people now starving people slapping the country stabbing the law please ẹ jẹ́ kí òfin wà so regulation of the country of the system is very very correct and the insult like before the president became president you can see since the time he came wọn mo ti sọ pé if you have been blogging him talking about him heal about him during the campaign you have to change at this moment he has been a president and not him alone the respect but for the country okay for the country you have to get the respect like the way my daughter was being dealt with by Nigerians in Nigeria also there do you know what when they are playing ball that day I didn't I wasn't I didn't care about the ball because I was sad and I was very furious and angry that day of that ball a day before and that two days before that I didn't sleep so I was angry and he was telling me mommy support now support I said I'm not supporting anything I put something on the social media quickly that don't let tension. I put a comment on the media. I was writing that don't let tension catch you too much. You, you understand me? My daughter get angry and did deleted it. Kí n tó post ẹ̀ báyìí, ó delete ẹ̀ ni immediately. He said, I said, but they, you know what they did to me? He said, ah, it's my country, oh. That's where I was born, and that's my origin. I love my country. I said, yo, Sarah. He said, yes, mommy, you know, she was very angry, you know, for you to know that kò sí bó ṣe wù kó jẹ́ ilé bàbá ọmọ lọ́mọ mi ò mọ bó ṣe ń pàwé yẹn ṣá you understand me so there is no place tí èèyàn lè lọ kò sí àjò kí n dàbí ilé nígbà mìíràn I tell you àjò kí n dàbí ilé I wish in our country is just like uh, like àwọn ìlú wo ni òkín travel náà ní Africa the country that don't love traveling so much is South Africa. South Africa don't travel much. They don't travel much like struggle. They want to run to Canada. They can go for holiday. They don't travel so much. Okay, because they get little little token from their country and whatever they want to go and look for in another country, they get it in their country. So, if you, you know, some of us are afraid to be omo odo to serve people when we don't have money a máa lọ sọjú sí lóyìnbó láti máa lọ fi ọ̀pá rìn so in their country they can serve people to do housemaid to do many things like that petty petty things there is nothing to them you understand me so ẹ̀yin èèyàn regulation tó bá rè pé if you believe you want to run to abroad and then you start yanni nonsense kò síbi tójú olúwa dé o tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ alright and the government have been have been so nice the government of Tinubu President Bola Ahmed Tinubu daddy me. it's my daddy o people used to say that they suffer me that pé yóò tẹ̀ ń pè wọ́n daddy ẹ̀ lásán àwọn ló ba ilẹ̀ èdè Nàìjíríà báwo kí ni wọ́n báwo ni kọ́lọ̀ tán fi ba orí èdè Nàìjíríà jẹ́ ẹ̀kọ́ lómi yọ ẹ̀ mọ́ pé one thing I don't want to because I'm, I live in Canada there's some things I must not say why do you honour so much the other country that you disvalue your naira and they say the naira now they be saying ah that money oh dollar is going higher oh and uh, the naira is spoiling because you are not doing something in your system then you make that country eh, is it the only uh, na dollar is the dollar the only money in the whole world why is it like that because the Nigeria have done a lot of fraud with Nigeria with that American money we don't know how it is maybe they are stealing American money ni oh, or they are don't know we don't know so and those people who have done so nonsense like that in the system they cause it but they be calling the government yo the government yo the government yo a word a word is enough for the wise all right so anything that you tó fẹ́ kún ọba ìpọ́nlé ìwọ náà máa pọ́nlé ni ó ti yé bẹ́yẹn you just believe that by you talking to your president that time after after being a president you believe that you ó ṣe pàápàá ẹnìkan dédé jáde á máa búyà láyà wọn wọn ò lè ṣe bẹ́ẹ̀ mi ò tí rẹ̀ ń tó lè blog professor Mi bó ṣe jẹ́ Christian tó despite mi ò sọ pé wọ́n wà ní behind but it's part of the blogging and the only Facebook tó máa ń dàrú dàrú dàrú it's part it's going to be systematically because I know professor Mi is very very angry yes because wọ́n máa sọ pé èmi ló kàn náà èmi ló kàn náà láti di president honestly and if uh, our former pre vice president actually supported and be nice and loyal it can be, be it can possible it is possible for him to be the president then but when you somebody you are in love you are in accord before and later you now you know because now you are now vice president you now you know I don't know. People are just seeking for power they are not seeking looking for a way to save the country from the mess We are not for that. We are here for the country to get better. And I'm not rude though. Talking about the country, talking about somebody doesn't mean ṣé mo bú wọn báyìí mi ò bú wọn o. Eh, mo ti rí ẹ́sàbọ̀ torí ló bá máa pè wọ́n tó máa sọ gbogbo ṣèpò orí wọn rí. Wọn tó torí ẹ̀ wọ́n tó torí ẹ̀ fún lówó wọ́n ṣe dáadáa fún ni. So wọn ṣe burúkú fún. So I don't abuse him. I'm just saying what is happening. So after ti President Bola Ahmed Tinubu náà ti di president is it possible ṣó dáa kí àwọn èèyàn máa jáde kírú tóun yẹn kó máa respect Ọ̀ṣínbàjò kó dẹ̀ máa ṣépè kó máa sọ̀rọ̀ sí President Tinubu face to face like ṣépè fún wọn bú wọn fi wọn wọlé bẹ́ẹ̀ the thoughts nonsense they have done to President Bola Ahmed Tinubu they cannot do it to Vice President Yemi Ọ̀ṣínbàjò and the people who supposed to be so patient and nice calm ẹ eh? àwọn ni irú àwọn professor yẹmi because christian ni wọn wọn tó bá ti gba ilé tí ọ̀tún kó kọ tòsí sí wọn kódà o ò lè tẹ professor yẹmi ọ̀ṣibàjò mọ́lẹ̀ kó má kó retaliate lórí social media gbogbo àwọn ọmọ mi tó ń sọ̀rọ̀ àti germany àti germany tí n bá ti sọ̀rọ̀ sí wọn báyìí báyìí tí mo blog wọn kì í ṣe pé mo ṣépè fún ọ wọ́n máa gbé ọmọ kan jáde tó máa máa bú mi ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní wọ́n ṣe blog professor. wọ́n ṣe blọ́ọ̀gì eh, president Bola Ahmed Tinubu yẹn vice president Yẹmí Ọ̀ṣínbàjò ò lè gbà nonsense wọn ò lè gbà wọn burú gan ṣé torí pé wọn gentle he's a very mean man i tell you kì í ṣe o wọ́n mean gan wọ́n lè má mean tele o ọdún òbóyá torí pé wọ́n jẹ́ lọ́ọ̀yà ṣá because ọlọ́run dájú mi ìfẹ́ sọ̀rọ̀ lawyer bad bákan because we have bad lawyer we have good ones okay so but at times when i'm joking i just crack some jokes people take it for granted like take it so serious i don't want to maybe because he's a lawyer because I look I do look at things sherry gba kó tó di pé Prophet Yemi I mean vice I mean President Bola Ahmed Tinubu kó tó di president everybody talk including me. gbà tí wọ́n sọ pé àwọn náà sọ pé kán máa ba Èkó jẹ́ kán máa ba ayé àwọn èèyàn tó bá ti come across wọn jẹ́ mi ìdẹ̀ kúrò máa kọ́ sí wọn rí mo dárúkọ mo tún sọ wọ́n ní ọ̀rọ̀ yẹn àwọn èèyàn náà dì pẹ̀lú mi àwọn náà dì pẹ̀lú mi tó ń bá mi bẹ̀ wọ́n gan but later ó yé wọn ní tí mò ń sọ yé wọn You understand me? So people should not take things for granted. And since Sunday to the president, I cannot abuse him. I cannot disrespect him. Irú super ego tí mo gbé page tí mo ti gbé ni wọ́n ti kọrúkọ bẹ́ẹ̀ síbẹ̀. I cannot me I cannot write Tinubu. I will write daddy To me, bá fẹ́ presidency, president be your ọkọ màmí. Olúwẹ̀mí Tinubu. I will just put um, something, you know. Because me doing that you doing that also you are respecting the country there's a way you can present things to your father and he will do it for you mama sọ pé mo ń sọ̀rọ̀ wọ́n listen to me torí pé mo máa ń sàwọn náà ni wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi mórí pípé wà wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ tó nice ni mí mo dẹ̀ mo mo ní ìfaradà wọ́n mọ̀ pé àwọn èèyàn ṣèkà fún mi ní for real náà wọ́n dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ti fi orúkọ wọn bàgbúrò jáde ń try láti clear kìnìyẹn by the end of everything you going to see but ilé home is not built in a day nǹkan náà ti bàjẹ́ lọ́dún tó ti pẹ́ ẹ wá ní kán fọdún kan ṣe àbí oṣù mélòó náà ti débẹ̀ by may ni wọ́n máa pọ́dún kan wọn ò tí pé eight months gan pàápàá lórí oyè yẹn àbí wọ́n ti pé eight months yeah eight months ago ni wọ́n ṣe dé lórí oyè so by in four months time now they be it's going to be or three months time it's going to be a year so what do you expect from it i mean from him and it's not the only one and again if you want to blog block the vice, block the leader, the rep, senate president, rep Ativo, Igbo àti Port Harcourt guys àti gbogbo wọn you block them together not that you just be hammering Tinubu Tinubu Tinubu Tinubu hatred and that shows that people who have hate him for political reason and um, it's not even opponent at times it's not even opponent honestly because those opponents now want to relax because they know that already wọ́n ti ń ṣèjọba nàìjíríà lọ wọ́n dẹ̀ ní fall into trouble because ẹni tí dà wà lọ́wọ́ ẹ̀ ó lè gẹ́ ní tó bọ̀ tó bá wù tó bá sọ pé ó rí ẹ burú but wọ́n ti ti mo bá fẹ́ sọ fún yín ní dáàdì wa my able president Bọ́lá Ahmed Tinubu ọkọ mami Olúrẹ̀mí Tinubu Akànbí fúnra rẹ̀ ọmọ olódo dẹ and I, ha I know you have the what it takes yeah in fact you are the best àwọn èèyàn náà tán bá kúrò gbogbo wọn náà sọ pé tán bá kúrò ẹnìkan ṣoṣo ni ò sọ pé táwọn bá di president pa àwọn máa yọ Stostigi Peter Obi náà sọ pé tóun bá débẹ̀ náà wọ́n máa yọ Stostigi so ní tó máa ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀ ń sìn náà tó bá jáwọ́ náà tó bá jẹ́ Obi náà ló wà ń bẹ àbí Àtìkù wọn máa sọ pé tó bá dẹ̀ jẹ́ Tinubu ló wà ń bẹ o òun bá jẹ́ jẹ́ so people always talk kì í ṣe àwọn ọmọ Nàìjíríà nìkan ló máa kọ́kọ́ sọ ọmọ Ísírẹ́lì gan sọ̀rọ̀ pàtó ní kan kó lóko ń lọ lọ́nà wọ́n ti ń dọ́nà gbẹ́ ti ń gbẹ wọ́n wọn ò tí ì rìn kọjá tí wọn ní àwọn fẹ́ padà oko jẹ́ kórìí ẹ̀ pé àwọn fẹ́ padà síbi táwọn ti ń bọ̀ so it's not ọmọ nàìjíríà nìkan ìyẹn láti sọ fún wa pé israel gan pé ọmọ lára àwọn ọmọ jacobu tí ó lọ sí ó ti yé yín ẹ̀hẹ́n so everybody every time i'm full of complaint any nǹkan tó takes because uh, president àti àwọn leaders wa they should be you are humble when it comes to the humbleness you are generous when it comes to the generosity you are street you are intelligent when it comes to street and um, intelligence you got it I pray for more fear of God to you sir the Lord will give it to you because all our leaders need all this humbleness gentleness intelligence you know neglect àti uh, forgo some things but in Nigeria when you forgo some things every time every time they take people for granted so i want to arrest my case here for now ẹ má gbàgbé sá justice for Mohbad àti ikú olórí ẹ o ó ti yé bẹ́yẹn justice for Mohbad ìyẹn bó ṣe jẹ́ ẹ ṣe gan ni nípa ọ̀rọ̀ ti brèkìtẹ̀ àbí kí ni wọ́n ń jẹ́ náà <sighs> ordinary president. Mm irú kọmíṣánná tí mo láìkì bí máa yẹn ṣe ṣe lónìí ó tẹ̀ sójú president kọmíṣánná kan lẹ́kọ̀ọ́ kọmíṣánná yẹn so rude commissioner is bí wọ́n ṣe pè é náà it's just before he became commissioner he's just ordinary person if you are in position you are in power mm, whatever they are giving to you don't let the power get into over your head because when you get out of the power You are ordinary before you get to the power. When you get out of it, you are ordinary. Even when you are there in power, make yourself ordinary. Like don't make yourself so superiors. Because already they make you superior. You should not make yourself superior. You should make yourself ordinary. So that when you get to the power, when you get out of the power, you will not be affected a lot. So the commissioner later discovered that a minister for communication was on the show and uh, mm, eh, ordinary president very humble he said i'm sorry sir i'm sorry sir hmm. Lagos State Lagos State Lagos State hmm. korúkọ yín àti orúkọ sanwó don't forget o oh, the name that the name that um, Toun Onajobi normally call sanwó was sanwó ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ hmm. so that they won't be telling you sanwó ikú they won't be calling you nickname after is your name is babajide sanwóolu olúṣọlá babajide sanwóolu they turn it to sanwó ikú so that when you get to power they will not be putting sanwó ikú into your name of your children god forbid o let the justice prevail because hmm, i don't know you know minister is more than commissioner now everybody have settled the the fight but First impression matters a lot. Somebody called. When somebody called, you just bully the person, you chatted on him that, what is it? You are just remember you calling me. Ordinary person that is a journalist and is now calling commissioner. The journalist will remain journalist when you are no longer a commissioner. So please, sir, please, ma, be humble. Be humble and you are being elected for your citizen. The ordinary person that even call you, either is not your position, is not a commissioner like you. It's also a woman being. You are not being elected for your family. You are not being elected for your wife. You are being elected for your citizen. So please be responsible and be humble. Be gentle like a dove and be wise like a snake hey Lagos guys Lagos eh, gbogbo uh, ẹ̀yin Lagos protocol and Lagos rulers what do what do commissioner governor and gbogbo yín àti house ẹnu ń kùn yín o bí Lagos ṣe jẹ́ kínní tó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tó máa dẹ́n gbẹ́rẹ́gbẹ́rẹ́ ẹnu ń kùn yín o hmm. and the whole world is watching o hmm. okay so the country belongs to all con the citizens ẹ ṣé o ìyẹn bó ṣe jẹ́ god bless me and you ẹ jọ ẹni tó bá bínú ẹ má bínú akọ́ńsọ tó tọ̀rọ̀ ní o ó tọ̀rọ̀ ní kọ́ má sọ ń ẹ béèrè dáadáa ṣé united nations meeting tán ṣe yẹn tí wọ́n ní kọ́ regulate nàìjíríà bí wọ́n regulate ṣé canada regulate tiwọn àbí kò regulate so tẹ́nibọ̀dì bá ń tọ̀ ẹ jẹ o má jẹ́ kán tàbẹ́là mọ́ ó ti eyín tí nǹkan bá wọ́n mi ò sọ pé ẹ máa sọ fún wọn nǹkan wọ́n o fúdù wọn ò kì í ṣe pé wọ́n máa bú wọn kán máa ṣépè fún wọn kódà tó bá lọ́kọ tó ṣe pè fún pé ayé ò da orí ò pé orí ò ní pé sí ẹ láéláé ó ti yé yín bẹ́ẹ̀ so ẹjọ́ o this our food is ẹ̀ eh, eh, protest ẹ bá lè fẹ́ protest but kì í ṣe pé káwọn èèyàn wá sórí social media kan máa ṣe pé kí wọ́n máa ṣe gbogbo nǹkan bí wọ́n máa take law to their hands àti pé no ti o no government no hmm. if the law tí law yẹn bá court tí ọwọ́ ẹ̀ á ṣẹ̀jẹ̀ o ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kó fi ọ̀dá ọba ìlú Canada àti ti ìlúkìlú májò gé mi lọ́wọ́ májò gọ́mọ mi o májò gé wa lẹ́sẹ̀ májò gé wa lọ́rùn o ok so ìyẹn bó ṣe jẹ́ o ẹ ṣé o have a wonderful day ìyá Mohbad ó kọrin sàláwà ọkọ tó ẹ tiẹ̀ lóhùn ọkọ tó pe mí lónìí ṣìnà o àbórin alájà sàláwà kọlẹ fẹ́ kọ ó náà dà ẹ fẹ́ máa ṣe sin ọ̀rọ̀ tó ń dùn gbogbo àgbáyé tó ń dùn àwa tá a fi sunkún tó ṣe orí tí ọ̀rọ̀ yẹn ṣe oríṣiríṣi fún wa òun lẹ́yìn fi ń ṣe dírámà ẹ wá fi ń ṣe dírámà òun ní kẹ́ máa fi ṣe bí eré kán bàbá ẹ̀yìn ó ga ọ ẹ wá ń kọrin ọkọ tó pe mí lórí nígbà tẹsẹ pò ń ló lọ mọ ẹ ló pè yín lóní ṣìnà ọkọ tó pe mí lóní ṣìnà o mo fẹ́ bá yín kọ́ kí n tó máa lọ ni orí mi orí mi àbàjá o ọkọ tó pè mí lónìí ṣìnà ṣe borí mi àdá fún toró ní tẹ́ ń kọ yẹn ẹ̀ lóhùn ọkọ yín kan tó ń kọrin náà òun náà lóhùn púpọ̀ bàbá Mohbad gospel lòun kan tiwọn. ọkọ tó pè mí lónìí ṣìnà o orí mi orí mi àbájá o ọkọ tó pè mí lónìí ṣìnà ṣe borí mi àdá fún orí mi láṣẹ́wó tó pé ń wá orí mi àdá fún o mọ̀ mí lónìí ṣìnà o tó pè mí yàwó orí mi àbájá àágùn mi àbí ẹlẹ́jọ́ a orí mi àbá ẹja. E àágùn mi àbí ẹlẹ́jọ́ ọkọ tó lónìí ṣìnà o orí mi orí mi àbájá o ọkọ tó pè mí lónìí ṣìnà ṣe borí mi àdá fún. iṣẹ́ aláṣẹ jẹ́ owó rẹ̀ aláṣẹ la o ẹ̀yin oníṣẹ́ ìjọba ẹ jẹ́ ká mí ayọ̀ o iṣẹ́ aláṣẹ jẹ́ owó rẹ̀ aláṣẹ la o. ẹ̀yin oníṣẹ́ ìjọba ẹ jẹ́ ká mí ayọ̀ o gbogbo contract office pátápátá lákì ọkọ ọba àdá oníṣẹ́ yìí lẹ́sẹ̀ o àkóbá àdá ẹ̀ṣọ́ mi ká mọ́ rí o ìwọ̀fọ̀ lẹ́yìn ọkọ̀ ẹ ò ní jábọ́ ọgbọ́n bọ̀wọ̀ fún wa nílẹ̀ wa lóko ọjọ́ tẹ̀mí ń pàná ní ká má wọkọ̀ o <laughs> jẹ́mi lè ijó ọlọmọ ijó sàlámà bẹ́ni o pàmò torí bó tó mo ti gbọ́ mọ́ jọ́ ijó ọlọmọ ijó sàlámà bẹ́ni o kásẹ̀ ẹ̀sùn bàtà ẹ̀sọ̀ kọ́ ẹ mú jó màá ránṣẹ́ kan láàgó kó sáré tètè wá màá ránṣẹ́ kó níṣẹ́ kẹ̀rẹ̀ kó wá fún wọn tán ijó ọlọmọ rèé ẹ̀sùn bá bí ẹjọ́ ó wá díjọ́ níjọ́ ọlọmọ ẹ̀yìn méjọ́rìtì o mo lè jẹ́ látòní dọ̀la ijó ọlọmọ ìjọ ọlọ́mọ rè é ẹ súnmọ́ bí ẹ jó ìyá Mohbad ìwọ àtìyàwó ọmọ ẹ ẹ mú rí nkọ ẹ gbádùn ẹ ti sick honestly ẹ ṣáà máa wòran fíìmù tó gùn ni gbogbo yín tẹ bá ń sọ wípé wọn ní justice yẹn Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ kàn ń ṣeré ni tẹ bá ní kó má ṣe justice ẹ máa rí wọn ni ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín gbogbo ẹni tó bá náwó nínú ikú Mohbad tí ò bá jáde kó sọ̀rọ̀ in fact àwọn tó bá ń súnmọ́ yín báyìí gan wọn náà tó máa gbọ́jọ́ ikú wọn hmm. ọlọ́run má jẹ́ ká tọ́ ọlọ́run ní ọlọ́run àmà níríjà ọlọ́run <laughs> mẹ́mà ní bọ́lọ́run jà ó mẹ́mà ní bẹ́lẹ́dà mi jà ó èèwọ̀ ni mẹ́mà ní bọ́lọ́run jà ó àwọn tó pa Mohbad wọ́n ti bọ́ ọlọ́run jà ó wọ́n mà ti rí ìjà ọlọ́run o èèwọ̀ ni mẹ́mà ní bọ́lọ́run jà ó. Liam nìkan ni innocent for now tí ẹnu ọmọ yẹn ṣe mí it is well with Liam mm. bye for now criminal everywhere. Simply. Una hembelembe. Ordinary president, more strength to your elbow, okay? I know iṣẹ́ Mohbad yẹn ó ti fẹ́ máa jẹ́ kóhun ordinary president náà gbọ̀n but no worry. Almighty God will strengthen you. <laughs> ah, it is well. Bye for now.